ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ ǹjẹ́ ìwọ mọ orúkọ olúwa bí? àwọn Yorùbá máa wí pé a kì í mọ orúkọ olúwa kí ìyà ó jẹ ni ǹjẹ́ ìwọ mọ orúkọ tí ó ń jẹ́ ǹjẹ́ o lè pè lórúkọ rẹ̀ ọba àìkú ọba àìsá àìdíbàjẹ́ ẹ ó tiẹ̀ sọ fún